adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ti ọlẹ́tọ̀ sí ọpẹ́ atọ̀rọ̀ ìkẹ́ àti ìdìfọ́ anábọ̀ Muhammad kí ọlọ́run bá kí ọkẹ́ kí ọgẹ́ àti àwọn aráàlú rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn tó wá jọ̀rọ̀ mọ́ Islam tí ó fi jíjọ́ gbé èdè kọ́lọ́jà jọ nínú wọn a ń bá ọ̀rọ̀ lọ lórí gbọ́dọ̀ ọlọ́run ọba àdékẹ́ ọlá tó sọ fún wa ní suratul Fatiha ìpè iyyaka na'budu wa iyyaka nasta'in ìdí ọlọ́run nìkan ṣoṣo láàmú sìn wọn náà bá nìkan ṣoṣo òun náà sì ni a máa wá ìrànlọ́wọ́ rẹ̀. àparí agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹ́ tàlẹ́ ní ogún lánàá ní ọ̀rọ̀ tá sọ lórí ẹ̀ nǹkan yòówù tá a bá ń ṣe ń lé ayé gbogbo kìlàkìtà tá a bá rí àṣe gbogbo ògbìn tá a bá rí àṣe láti lé nǹkan kan bá tọ́ba jọ kágbàtọ́ náà bá lè dọ́lá lè fúnni lọ́wọ́ òfin ìṣètò ń jálà ti fi ọjọ́ ká má ju olórí ara wa nìkan wípé a ọgbọ́dọ̀ mọ́rì bẹ́ẹ̀ wàhálà tí mo ṣe pọ̀ ìmọ̀ tí mo ní pọ̀ owó tí mo ní pọ̀ àwọn èèyàn tí mo ní pọ̀ àwọn jàmáà mi ọ̀kẹ́rẹ́ olúwa ìsanra rẹ̀ jẹ́ nìyẹn ó sì ń gbéraga nù àti ka ìtàn káàrún náà fún wa àti tọ́lọ̀ bá ìfẹ́ lásán pa rẹ̀ nígbà tí ọlọ́run fún ní ọ̀rọ̀ tán ó sọ pé innama utiituhu ala ilmin indi tó ní màtí mo ní rìn tó gbọdọ̀ má rí bẹ́ẹ̀ ọlọ́run ìfẹ́ lọ́tọ́ wá kó pàrọ̀bà. lẹ́yìn ìgbà náà la sọ̀rọ̀ pa agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹrìnlélógún ní àná ta sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in gbólóhùn ìrẹ́ ọlọ́run ṣoṣo láàmú sí wọn nìkan náà láàmú wá ìrànlọ́wọ́ rẹ̀ ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí pé ká máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run lórí àìsàlàyé pé ẹrú ọlọ́run oníbùkátà sí ìrànlọ́wọ́ ọlọ́run lórí bẹ́ẹ̀ náà lórí gbogbo rẹ̀ ó sì túmọ̀ sí pé a lè ìbáàdà wa káfí sí àkàsọ́lọ́ ìtọ́rọ ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run àbí ìtọ́rọ nǹkan míì náà nínú táǹfẹ́ so àtìmọ́ ẹ̀rọ wa lórí ẹ̀rọ Qur'an ní àwọn àyè míì bẹ́ẹ̀ náà ní hadith Ànábì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n há sínú kòtò tó wà lórí òkè tó yẹ pé iṣẹ́ rẹ̀ wọn nínú iṣẹ́ rẹ̀ wọn náà ni wọ́n súnmọ́ lọ́run tó náà fi pé kí ìsìpáyà àbàjẹ́ kó ṣẹlẹ̀ fún wọn nípa pé òkúta síkú níbi òkúta tó di wọn mọ́nú wò ó síkú wọ́n sì ráyè jáde. bẹ́ẹ̀ náà ni a sọ̀rọ̀ ń pa ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n agbọ́n ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n pàṣẹ wípé kí ni ìdí abájọ tó náà balẹ̀ kí ọlá fi fi nùnù fàìlì tó fi síbi ìdí àkànà àbùdù tí ò síbi ìdí àkànà àbùdù ìpè ọ̀rẹ́ ọlọ́ọ̀nìkan ní màá sìn. níta wíkẹ́ yìí pé ìdí ọlọ́run nìkan láàmú ọ̀sìn àní ọlọ́run bá lè pẹ́ lọ́mọ ìdí abájọ rẹ̀ ṣùgbọ́n nípa àwọn onímọ̀ pé àkíyèsí wa sí òun náà ní pé ìsìn ọlọ́run náà lọ da lódùn aládàáse ṣùgbọ́n kò ní dàbí nígbà tá ló fi ń rọrùn báwọn tó wáyé kojú ẹ ní ọjà gba àwẹ̀ ọgbọ̀njọ́ tó sì mọ aráwọn ìjẹun jẹun lọ́sùn jẹun lọ́sì yóò ní lára pọ̀. ìka nìyẹn nínú ìta àmẹnubà lánàá tí afa wa gbọn adil anumani sọsọ nínú kíra ẹ̀ táàpẹ̀ ní alubaru fi ulumul Qur'an. ó ní nùnú kọ́lọ́ọ̀bà àlìkẹ́ ọlá. tó fi síbẹ̀ yìí pé iyyaka na'budu ìpèrè ọlọ́run la ó ní ìtọ́ka ti wà ń bẹ̀ yẹn lórí pé ìmọ̀ kírun kọ̀ ní jàmá lọ́lọ́lá jù bó tiẹ̀ tiẹ̀ jẹ́ kí wọ́n tó bá dá sí náà òní chéńjì ọ̀rọ̀ yẹn òní sọ pé iyyaka na'budu gbọ́ jẹ́ pé dáhùn sí náà ló wù ó ń túmọ̀ sí pé mímọ̀ kírun kọ̀ ní kò sí èméjì ń pa ilé kò sí apá ilé lọ́dọ̀ àwọn náà lórí ilé. àníbùrọ̀ sára láàrin ọ̀sára ti sàlàyé fún wa pé ìrun tá a bá kí láti pọ̀ ó lórí ju tá a bá kí lọ tá a bá dá kí lọ nígbà twenty five ìmí twenty seven gẹ́gẹ́ bí wáyà ẹ̀sẹ̀ wá tí túmọ̀ pé kíkírun pọ̀ níjàmọ́ iná ìní ọlọ́lá jù iná lọ́dà jù wọ́n bẹ́ẹ̀ náà nímọ̀ tó sọ ọ̀ràn yẹn ni imam ahmed ó ní ọ̀ràn yẹn ní kíkírun ní jama imam malik sọ pé kì í ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n súnà mọ́ àkàdà súnà tá a kàn pa mọ́ ni kò sẹ́ni tó sọ pé kì í ṣe òǹlọ́lọ́lá jù gba jíjọ́ràn yẹn àti súnà mọ́ àkàdà ní ìyàpẹ́ ní ti wà sòkájú ìdúró nípa àtìrún ní àkíkọ̀ ọlọ́ọ̀bá àlejò aláàjì sọ fún àwọn kúrán pé iná láha yòókùbùlẹ̀dí na ìfọ́ọ̀tì ìlú na fi tẹ̀lé ìlú sọ̀rán ká á nà fún lòdì àrùn mọ̀rọ̀sùs ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ àwọn tó yẹ pé wọ́n di wọ́pọ̀ mọ́ra wọn láti máa jà sójú ọ̀nà ọlọ́run tí wọ́n tóra wọn ní ọ̀wọ̀ọ̀wọ́ bí ìgbà tá a sí ilé jọ lórí pátá yóò wú yàn kọjá ségesège táàmù rígà sí bẹ́ẹ̀ náà nígbà tá a bá ń kírun jẹ̀mọ́ ọlọ́pàá àlèkè ọlá yóò máa sí wa oríṣiríṣi hadith ọwọ́ lórí eléyìí lórí pé ọlọ́run ó wà jẹ̀mọ́ kíkí ọlọ́run sí wa. ẹlẹ́ẹ̀kejì ní sáfà wa ibùdó àjèlè sọ lórí iyyaka na'budu òun náà ní pé téèyàn bá wà nínú jama tó bá ń sọ pé ìwà ìjà tó bá ń sọ pé ìjà kà náàbù torí ọlọ́run láàmà sùn ó ti lẹ́mìí ara rẹ̀ ó sì dàníyàn àwọn tí wọ́n jọ ń kírun pọ̀ náà. bẹ́ẹ̀ náà sì ni nínú tó tún tọ́ka sí gẹ́gẹ́ táfà wa ìsọ náà ni pé innamal mu'minuna ikhwa innamal mu'minina ikhwa ọ̀ ń tọ́ka lórí pé àwa múmi nìyí. ọmọ ìyá kan náà ni wá wò ó sin lọ́n ó sì gbà rẹ bẹ́ẹ̀ náà ni ta tọ́ka sí lánàá ipe àtiwọ́ ọ̀gbọ́dọ̀ máa jẹ́ pé ọmọ ajá tẹ̀sí ó aya rẹ bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ rẹ nítorí túmọ̀ ìpè òǹsìn lọ́nà tọ́lọ́ba àlejò wa sọ pé ó gbogbo yẹn wọnú ìsìláàmù. ní wíwọ̀ anya pẹ̀lú fámìlì yín lẹ́yìn ìgbà yẹn wá bọ́ síbi agbárin ẹlẹ́ẹ̀kẹrìndín ní ọgbọ̀n ta ní ìdíyàkà náàbù ìrẹ́ ọlọ́run láàmà tẹ̀ta wí tọ́lọ́ ní ká máa wí yẹn pé ó di ọlá tó pẹ̀lú kò ṣeé ṣe ká sọ láàmà ti fún ẹ̀ka èrò oríṣiríṣi ntikaluku ọmọ afẹ́ yìí pé ilé ilé yẹn fi lè fi sin lọ́wọ́ òun náà tó yàtọ̀ oríṣiríṣi sọ ajẹ́ yìí pé ẹni tí ó fún wa ní ìrò nípa ìta máa fi sin lọ́wọ́ tí ó jẹ́ ọ̀kan òun làwọn àtẹ́bí ọlọ́wọ́ so ó ti wà ń bẹ yìí pé túláàsì nìkẹ́ ọlọ́wọ́ bá àlekẹ́ ọlá kọ́ran àwọn òjíṣẹ́ aníbùkátà sí wọn ọlọ́wọ́ bá àlekẹ́ ọlá ó sì rán wọn sí wọn ó sì rán wọn òjíṣẹ́ náà وسواني مسلم مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل àwọn òṣìṣẹ́ yìí wọ́n jẹ́ ti ó ń fún àwọn èèyàn ní ròdù náà wọ́n ti ń kìlọ̀ fún wọn bíi tí ọ̀dà kí àwáwí kan má bàa ti fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn kankan tó bá jẹ́ ọ̀dẹ̀lẹ̀ kìá mọ̀ náà làwọn àdúgbò ọlọ́run ti wá. Tọbarụ bá rò yìí pé ó rí àwáwí kan ọ̀ ń jẹ ni àwọn ànábì ọlọ́run tó ń lọ ọlọ́run tó ń rà àwọn mọ̀nbẹ́rù àwọn tí wọ́n máa tètè lọ àwọn àti ojú tí wọ́n wà lórí ojú ọ̀nà àwọn ọlọ́run tẹ́nìkan kò fi ní rí kò ní rí kankan níwájú ọlọ́run lónìí láàbọ̀ tí tó tẹ̀ tiẹ̀ pé àti ní fẹ́rẹ́fẹ́ lánàá àṣàlàyé ẹ̀ tọ́pọ̀ òun náà ní pé gbọ́dọ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo láàmà sìn ìwọ nìkan ṣoṣo láàmà wà lọ́wọ́ rẹ̀ àwọn onímọ̀ sọ yìí pé جاء لمعالجة مرضين عظيمين من أمراض الحضور الرياء والكبر أولا تواسي مكسي àìsàn méjì tó lágbára nínú àìsàn ọkàn bara náà ti máa ń ṣàìsàn lẹ̀mí náà máa ń ṣàìsàn nílò akáyí náà máa ń ṣàìsàn. ọlọ́dàkùn wọ́n jẹ́ láàká ìwọ ṣàìsàn o àìsàn tó bá bá nú ẹ̀mí tọ́lọ̀ nǹkan bá mú kú o tẹ̀ǹtọ́ bá bá nú ara kó sì wòsàn fún wa o ọ̀là àtúntò ìwọ láàánú rẹ̀ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ti máa ń ṣàìsàn náà nìyẹn làákàyè ọ̀yà wèrè nìyẹn ẹ̀mí a máa ta ìtàn oríṣiríṣi nǹkan lẹ̀mí fi máa ta ìtàn gbogbo àbàjẹ́ pátápátá tí yẹn bá ṣe látara pé ẹ̀mí yẹn ta ìtàn yẹn. ara náà ti máa ta ìtàn lóríṣiríṣi tọ́lọ́n kó ṣe ìwòsàn akóhùn ní gbogbo ẹ̀ ọ̀là ti tóbi ọlọ́run láàánú rẹ̀. àwọn onímọ̀ pàtàkì rẹ̀ Ibn al-Qayyim al a sọ pé ìjáka na'budu wa ìjáka nasta'in ọwọ́ àti ìwòsàn fún àìsàn ńlá méjì tí wọ́n fi ọkàn alákọ̀ọ́kọ́ òun ní àríyá mi ó kéré ní ẹni tí ó bọ̀ mi ó kéré ní ẹni tí ó sọ yìí kò ní kankan nínú sẹ́yìn wọn. bó ti lè ọgbọ́n tó bó ti lè ọmọ tó bó ti lè sojú kòkòrò tó ìfisi ayé yunifásitì wọ ọba nǹkan jẹ kọba mi jẹ o ṣírìkù ní ọba ntẹ̀yìn bá fẹ́ ṣírìkù lè lórí jẹ́ tó bá mi jẹ ṣùgbọ́n tí a rí mi ìtẹ́tẹ́ ìyàrá ló ń ṣe fún fẹ́ gbalada mẹ́ ó sì rọ àbàjẹ́ fún yàn kò ní táǹpà pẹ̀lú mi ṣùgbọ́n nǹkan táǹpà pẹ̀lú nǹkan náà kọ́lọ́ńkọ́ sànù wa tí ẹ̀ ti lẹ́mìí pé a. Ah, òun ti sẹ́sẹ́ ìdáadáa tọ́gbalada rẹ̀ ṣùgbọ́n nítorí àníyàn míì tó fi kún yàtọ̀ sí ti ọlọ́run lọ́fà. láti nígbà bá wà wájú tó fẹ́ kírun táàbà rẹ bá dé tó àtúmọ̀ ìgbésọ̀ ọgbọ́n sí sọ́kùn ẹlẹ́ẹ̀kejì tó gbé alùpùpù àtà wọn bọ́ wájú torí ìta lóru àwájú nítorí ìta láàrin ní àbíkú ìsọ̀rọ̀ àbá rẹ tọ́ba náà bá fẹ́ wájú dé kó ló ti tìbí bàbá sí i àtọ̀sọ̀lẹ́ yìí ló fi lé ìbàdà àti mọ̀kúrò kágbọ́lá fẹ́ lómi jura wa lọ lórí ìbàdà níta kórìíra ló ṣẹlẹ̀ àná bí ọba sómi mi tó sàlọ àlàjù táyà mọ́mọ́ lọ ọgbọ́dọ̀ gbé fàáfà ọ fàáfà lọ táyà mọ́mọ́ wọlé wọlá ìdí àlómi tiẹ̀ ọgbọ́dọ̀ wọlá fún ẹlòmíì rẹ kókó òǹkún rẹ̀ tẹ́ẹ̀ ọwọ́ agbọ́lá fúnkún ọ̀rá yìí ṣe ìbáadà tí wọ́n náà ti rẹ̀ ṣe. omi ìfẹ́ ọlọ́run bá ti dínkù ikú ọlọ́run ti dínkù lọ́dọ̀ rẹ̀ o ti fi ti ariwo mọ́. sòkòlò dá fún ọmọ kọ́ àmọ́ ṣe mọ́sálà yẹ pàtàkì ó sì yẹ ká mọ̀ dáadáa tá a bá ti ní ìjà ká náà àbúrò ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo láàmú ṣe ìtumọ̀ ẹni pé àmì ṣe ti arí mi a ti sàlàyé pé agbọ́dọ̀ móríkù bí ẹbọ àìsàlàyé oríṣiríṣiríṣi àmì ẹbọ méjìlélógún lásìkò tiẹ̀ eléyìí ni pé ìjáàkà náàbù èrè ọlọ́ọ̀ nìkan láàmà sí tí a rí ní kẹta kò gbọdọ̀ wọ inú àlámà wa wá ìjáàkà nàfẹ̀ẹ́ èrè ọlọ́ọ̀ nìkan láàmà lọ́wọ́ ẹ̀ ìjọra ẹni lójú kò wà inú àlámà wa àìsàn ní méjèèjì inú àìsàn ẹ̀mí ni ẹni tí ò tóbi yóò wù ú yóò ṣe bí ẹkọ ń tóbi kò lówó lọ yóò fẹ́ ṣàfihàn kó ń lówó lọ ẹgbẹ́ àìsàn ńlá ni ó sì ń tẹ̀lé ní àwùjọ wa lágbájá ti ìnáwó báyìí ló ṣe ṣe ọ́ọ̀lù báyìí lọ́gbà oníkẹ́ báyìí lọ́gbà àwọn èèyàn kan mú nǹkan tútù lọ́dún sábì ọ̀sẹ̀ ló ṣe ń bẹ̀ kọ̀ lágbára rẹ ó yọ wà lábọ́ọ̀rùn nítorí kí wọ́n lè gbá àwọn ah, náà gbìyànjú ẹ̀wùgbé tí ayé burúkú tí ẹni ká ṣe ká fi gbalada àwọn wa ń ṣe àtúnṣe ń gbẹ̀sẹ̀ à ń ṣe tí arí mi mbẹ àtúnjọra wa lójú mbẹ méjèèjì la kó bọ̀ ẹlòmíràn wà jẹ gbèsè lọ kótó sí ìnáwó lọ́sẹ̀ wa bẹ́ẹ̀ sí máa san gbèsè. ẹlòmíì san san san ní o tó ń gbèsè wá tí ọmọ ti kú tó tún wá ti one hundred naira naira two hundred naira lórí ti kókó aṣọ di àwọn yẹn gbà àwọn ẹni náà sanwó fún náà. nítorí ntọ́ ọ̀lágbára rẹ̀ ọ̀fẹ́ fi hàn pé ìwọ náà lágbára rẹ̀ ọlọ́tòrí mọ́tò tí ọ̀lágbára tó máa fẹ́ mú gbọ́dọ̀ mọ̀ pé mọ́tò ńlá gùn ọwọ́ adi wàhálà owó epo ìjọ kan jáde kan lé ti di pé a fi ṣe nǹkan yóò máa kó bá wa láàrin àwa àtọ́lọ́run yóò tún máa kó bá wa láàrin àwa ayé wa gan. Ibn Qayyim sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ló ń gbọ́ lẹ́nu Sheikhul Islam Ibn Taymiyyah àtọ́lọ́run kọ́ fọ̀rùn kẹ́ tá à ń wí nínú bá ẹ̀mí rẹ̀ ọkọ̀ọ̀kọ́ lé sí arínú ẹ̀ fún òní torí ẹnì kẹta bẹ́ẹ̀ náà sì ni ò ní torí ẹnìkankan gbé nǹkankan jùlẹ̀ àbí nítorí tọ́lọ́ wá ìjà kàná sẹ́yìn tẹ́tùfà ìkìbìrẹ́yà tọba ti ní ọlọ́ọ̀ba àdìkẹ́ ọlánìkẹ́ lọ́wọ́ máa wá ìrànlọ́wọ́ rẹ̀ ó túmọ̀ sí pé ọgbọ́dọ̀ lé ìjọra ẹni lójú ọgbọ́dọ̀ lé kú òfò ọ̀ tẹ́bá ní kí ní jẹ́ rìíyà láti lè rúyà nínú èdè lárúbáwá rírí nǹkan òun náà pé kọ́ ọmọ ṣàfihàn sí àwọn èèyàn ìṣẹ́tọ́ dáa tí yẹn fi rújú orí ọlọ́run ọmọ ṣàfihàn rẹ̀ sí wọn. ní ti àfihàn yìí pé òun ṣe é fọlọ́run àlẹ́ alẹ́ kí lè rí ọ ló ń ṣe é fún lè àbí bẹ́ẹ̀ o tún wá jẹ́ kọ́ dáa sí ju òsè máa ti lọ tẹ́lẹ̀ nítorí pé àwọn èèyàn ń bẹ ń bẹ. Ṣèṣe ìdí náà wọ́n rò bíi pé ìnì àkáàfọ̀ àlànà fi mí lẹ́nu mi bá a ẹ̀rù ń bà mí ọlọ́run mọ̀ sí mímú náà fi kí o. Èèyàn wo ni ó kó wọn mọ̀rúgbọ́n mi yẹn àfẹ́ bá gbógun ti ẹ̀mí rẹ̀ tó sì ń tọrọ ọ̀pọ̀lọpọ̀ àforíjì lọ́dọ̀

bẹ́ẹ̀ náà ni tọ́lọ̀ ọba òbéèrè lọ́wọ́ rẹ kọ́ ọmọ tí káwọn èèyàn lè máa yìn ọ́ òtítì sí arìnrìnbọ̀ nù àwọn èèyàn wá pín sí ọ̀nà méjì ẹni tó ṣe yí pé torí sí arìnrìn nìkan ní fi ń ṣe ti ń ṣe ọ̀dà níyàn tọ́lọ̀ rárá káàkiri ló ń tọ̀rọ̀. lọ́wọ́ irun tó fẹ́ kí kò dá ní ọlọ́run rárá ṣùgbọ́n màá fi tó ń bá kí yọ̀yọ̀ mítà yọ̀yọ̀ nǹkan fún bí kọjá kó sèlú ọfẹ ọfẹ rábò kèé kírun tẹ́lẹ̀ àsìkò bò wá dé bọ́bẹ̀ ẹ̀sìn kírun bí ó kún ní ìjọba àti ìlú kírun ní táwọn mùsùlùmí bá ti wà ń bẹ̀ yọba wọn kírun kò dání ọlọ́run rárá káàkiri ló ń tọ́ ẹnì kejì lẹ́nu pé ife òótọ́ lọ́run ló ń fẹ́ ṣe ó tún wá fi ṣe àrími ó tó fi kàn ewu ń bẹ lórí ń tọ̀ ìyẹn lọ́jọ́ ike ń bọ̀ bá ti fi ṣe àrími fún ọwọ́ sẹ́wọ̀n nìkan lọ́bàjẹ́ kọ́sọ́ di kébè yìí mú mi ní òdodo ni torí pé lọ́nà lọ́fẹ́ sí ṣùgbọ́n àárẹ̀ ń bẹ lọ́kàn rẹ̀ tí ò tí ì kú ló jẹ́ kó fi ti àárín létí. tí a rí mi tá à ń wí yìí a máa bẹ́ ń bi iṣẹ́ a máa bẹ́ ń bi ọ̀rọ̀ a máa bẹ́ ń bi ìṣesí dírẹ́sìn èèyàn a máa bẹ́ ń bẹ̀. bí kéèyàn ọmọ ọmọ máa ka tó rẹpẹtẹ lórí òun kì í sì ṣe bẹ́ẹ̀ wọ̀. kìí ṣe bẹ́ẹ̀ fún ara rẹ̀ tẹ́lẹ̀ o yọ máa kà á wípé aṣọ àmọ̀ bí o bá súnà mu wọn ní sọ́sán ti wọ́ọ̀nù ìpè kan mọ̀ ṣe bẹ́ẹ̀ ó mọ̀ kó nira bá bí kò pẹ́ ń sùjádà àfa tó dìde kọ̀mọ̀ dìde. nítorí pé ó sì lè jẹ́ ń bi ọ̀rọ̀ sísọ ní bíi kíka Qur'an bíi kíka kéwù yọ sáà máa fa àǹfò ni kí wọ́n lè bá a yìn kọ́mọ gbìyànjú kí wọ́n lè fún mímọ̀ ńlá ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó léwu fún àwọn onímọ̀ náà nù gbogbo ìmọ̀ tó bá fi lọ́lẹ̀ tó ń sàlàyé báwọn èèyàn tó pé nítorí kí wọ́n lè yìn ọ̀gá àbá ńlá ni ó ti dètò bá ń tẹ́ ìmùsọ̀ tó ní òdodo tọ́wà nù súnà nínú sọ́wà lórí súnà nínú sàlàyé tí ìmọ̀ rẹ̀ bá débi wípé kó tún á máa kó òun ju màmú òun jẹ́ àti kọ́dá láì mọ̀mọ́ bá dànù. bẹ́ẹ̀ náà sì ni ó lè ṣe ń bi ìṣesí èèyàn ẹlòmíyàn ọmọ ọmọ àforí rẹ̀ gbolẹ̀ tó lè dúdú ó lè máa pẹ́ sí máa ń hún sí wùdú ìhìn mi ní agbára ìṣúdúdé àmì àwọn múmi ní wọn nítorí orí pa á ìforúkọlẹ̀ fọlọ́run yọ wà ló ti tó dúdú láti jọ yọ wà lọ́rí mọ́lẹ̀ dáadáa ó dúdú yọ wà dúdú ẹ́ Ibn Abbas sọ pé ó wà fún sàmì ó náà ní wàárí tí máa ń sàlára mú mi kìí sí ní tẹ́yìn rògbò dúdú rárá ó ní ìbọn tó lọ́gbà lẹ̀ kéèyàn sọ̀rọ̀ báyìí kẹ́kẹ́ ah muslim lẹ́yìn gbọ́dọ̀ jẹ́ kọ́ yọ ọtí ní pẹ̀lú dírẹ́sì rẹ̀ kẹ́kẹ́ ah muslim lẹ́yìn gbọ́dọ̀ jẹ́ kó wù akẹ́wò pé ah, ah ó lájẹ pé bíi nígbàgbọ́ pé ọlọ́run àlejò ọlá ń bẹ ó sì mọ̀ pàjì ilé ń bẹ ọ̀ pé kìló sẹ́ ń bẹ látara àwa rẹ̀ sì máa hún fi wùdú èyí ń mẹ́ni ásàlì sùdúdẹ ásàlì sọláàtì nítorí irun tí a ń tí lọ́pọ̀lọpọ̀ wà irun sì ní sùdúdù nù ń bá bi dékèlè káàtì wáyà dékèlè báàgì wáyà ládàbẹ̀rẹ̀ pé nítorí irun tí a ń tí ẹ̀ẹ́dì máa rí àmì ọlọ́run ẹ̀ máa dára wọn kọlọ̀ ń jẹ́ àjọ wa nù wọn. tọ́ba ti á di pé ọ̀n wá dúgbò wájú rẹ̀ ó ṣe dúdú à ṣé a rí mi nìyẹn yọ bá sẹ́kùn ṣe yọ bá yẹ. bẹ́ẹ̀ náà ni ẹ̀tọ́ ẹ̀tọ́ lọ mọ́kà eyín ti ń gbèlè yín mọ́kà ni ọmọ wa kì àfa ìdáfọ̀jọ́ wọn ti ṣe yín mọ́kà kò tí ẹ̀ mọ kí ni ìwúlò rẹ̀ kí láǹfà yẹn ní kò sí arimu kí ló jẹ́ pé ńgbà tó náà bá dé àtọ̀rọ̀tọ̀ jẹ mẹ́rin àti tí ò mẹ́rin yọta fẹ́ẹ̀lì tí fún olè onípe jẹ́ ọ̀sẹ̀ déyìí bẹ́ẹ̀ bá tún lọ kejì ó tún sẹ́yìn kejì <laughs> bá dán bá á di kó di ìjẹra àpàǹtí tí ń kó sí nǹkan kó ti fẹ́ bá wọn lé jẹ́ ọ̀sán àwọn ọmọ ìjẹ́ wọn yọ ẹlòmí sí ọ̀rọ̀ náà lọ tó dé kánò yóò un bọ̀ láti kánò kò ní sọ elomi sábàkà ní ọmọ wájú àwọn ará indonesia ní ìdè òkè táwọn ará wọn ní àwọn ará indonesia malaysia ní ẹ ti sábàkà ẹnì pé máa kónkó bọ́lọ̀ ti dáhùn náà lórí wọn máa kónkó àwọn fìlàmì ti láti indonesia kílẹ̀ sí pé malaysia kí wọ́n ti láti àwọn pásítọ̀ àmọ́ kí ni so àwọn Bangladesh àwọn so, Afghanistan jọ Pakistan fún àwọn Bangladesh so àtàwọn kan ní India pé kò kó ni ẹ wọn bá ṣe fìlà gbé bá tí a bá gbé lérí kò ní pọ̀ dáadáa yóò sá máa ràn ní bóyá kó sàbí ló ti ń bọ̀ gbogbo ẹ̀yin yóò ti bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí ntí máa bá tẹ́ jẹ́ ni ntí máa bá tẹ́ jẹ́ ni ó ní bùkátà tó kọ́ ọ̀sẹ̀ máa dé sábà káà nígbà tó bá lọ sí lẹ́yìn bàbá dé ní àjì tó bá fẹ́ dé kó tó lọ dé fìlà lásán ni afẹ́ fìlà lásán ni àti yédeyéde àti àgàṣẹ̀rìfù ìjà àgàṣẹ̀rìfù náà ti rọrùn mí àgàṣẹ̀rìfù tẹ̀lé <laughs> àti ìkọ́ọ̀lù táwọn sọ̀rọ̀ pé ní ìkọ́ọ̀lù dúdú báyìí so ọlọ́mọ́ka ọlọ́mọ́ka ọlẹ́tọ̀ àti dè inú ọ̀sọ́ yẹn wọn tó bá ti ádà ní ẹgbẹ́ fún olè mọ̀ pé òtítì ájì kó wàhálà ní ẹsẹ̀ lára ájì ẹgbẹ́ ti pọtọ ọ̀nà wọ nàrà wàhálà yẹn ti kéke tẹlifí mi bá lọ tó bá dé ó ní wọ lọ èyí tí mo lọ ìbá ń gbà ó ìgbẹ náà tuntun lọ mí mọ o bọ bá rí dáàbò tó rí mẹ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tí alẹ́ àwò bá ti wọ̀ ọ́ ó ti bàjẹ́ èèwọ̀ ni ká máa fi tí árìmí fún àlámọ̀rí wa nínú ẹ̀sìn ìyàtọ̀ lágbára lọ́dọ̀ ọba àlekí ọlá pèsè ìdérú ẹ̀ ń bá ń ṣe bẹ́ẹ̀ ìsì máa ń ba iṣẹ́ tó bá wọ̀ tó máa ń bà jẹ́ hadith wa látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam sọ pé inna akọwàfà máa akhafu alaykum shirkul asghar inú tí ń páyà inú tí mò ń páyà jù fún yín ìní ashirkul asghar ẹ̀bọ kékeré. àwọn abéèrè wa anabi wa sallallahu alayhi wa sallam pé kí ni ẹbọ kékeré ó ní àríyá ó àròlú dáadáa kékeré ìmọ̀ ba iṣẹ́ tí ó bá wọ̀ ìní ń bà jẹ́ bọ́bá jẹ́rùn ni ọba àrùn jẹ́ kọba sàkà jẹ́ òye jẹ́ nígbà tí ọba ti ti àríwó di àwọn yẹn ọwọ́ yìí tó bá ní ọba jẹ́ tó jẹ́ sẹ́rẹ̀ àníbi èyí tí mò ń páyà àgbè fún yín afọ alùpùpù kí ló dé tí ò jẹ́ pé èyí tó ń páyà àgbè fún wa ní ẹbọ ńlá tó jẹ́ pé ẹbọ ńlá àti tẹ́ tó bá wọ̀ àti gbogbo séèyàn ìní ọba jẹ́ ń kí ló dé torí pé ẹ jẹ́ múmi ní òdodo kọ̀fẹ́ kan ní lọ bí ẹbọ ńlá ìtọ́wá jẹ́ nǹkan ẹ̀bẹ̀rù jù tó lè máa wọlé sí láti ò ní mà òun náà ní àṣírí láàbùdà òun náà ya. rìá ó lè máa tètè fura mọ̀ isi ma ń basẹ́ jẹ́ ó ṣe ń bi àwẹ̀ ó ṣe ń bi zàkà ó ṣe ń bi ájì ó ṣe ń bi irun kí wàá ló tún kù ó ṣe ń bi kùránì rẹ̀ ti ń kà ìmọ̀ rẹ̀ tó ní ó tó ṣe ń bẹ̀ ó tó ṣe sí àrími ń bẹ̀ kí ni ó wà sẹ́kù fún níwájú ọlọ́run yóò sì máa wúra rẹ̀ pé múmìnì òdodo lò múmìnì náà ti ní kò tí islam ṣùgbọ́n tí ó wà tó bá iná ẹ̀ ló ti ń fi ìbàjẹ́ bẹ́ẹ̀ náà ni ìmọ̀ sọ̀rọ̀ lẹ́yìn ìmọ̀ sọ̀rọ̀ múmìnì lẹ́yìn kódà bọ́ bá sọ lójú ẹ̀ gan ti lè jẹ́ pé sísọ tó sọ gbọ́ yọ kọ́ ọmọ sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ lọ́nà tó jẹ́ pé tó bá gbọ́ bó ti sọ kódà kó ṣe pé ntọ́ nsọ òdodo ọ̀rọ̀ ni tó bá gbọ́ inú rẹ̀ ó sì máa bàjẹ́ pé ha ṣe àtúnyẹ láti rí ọkọ̀ nfin problem tó ní ní private party fún ọ bóyá o lè mọ òògùn tó ń wúlò sí tòótọ́ ló ti wà lára rẹ̀ nítòótọ́ ọwá ń sọ nítọ́yẹ pé lọ́nà tó lẹ́kú tóun náà bá gbọ́ báyìí ó gbé ah kí ló ń lọ kí ló ń lọ sùn ọ̀gá báyìí fún ọ sùn tí ọmọ kábàámọ̀ kọba àwa ń bẹ bíbà náà ni inú tí máa jẹ iṣẹ́ lájẹun ni tọ́wọ́ pé yóò dé lálẹ́kì àwọn báyìí wọ́n bá wọn sàkà wọ́n wọn àwẹ̀ wọ́n wọn gbọ́ ẹ̀ àdìsí anẹ́sọ̀ sọ́lá ni ó wọ́n bá wọn pé à ó ti sọ̀rọ̀ àwọn yẹn lẹ́yìn lágbájá tàmọ̀dò nkankan wọ́n bá gbé wọ́n bá gbé kéèlì wà bò náà ẹlòmí yọba rí pé yọba di muflis tánà sọ́sọ́lá ń sè sọ yọba di olùsí hàn tí ò gbogbo àwọn ọ̀rọ̀ èyí tó ti sọ ó ti ba ó ti gbé ogbó ẹ̀ lẹ̀ ọlọ́mọ ti abẹ́ o ó sàmójúkú òfin wa o kálukú lọ túbà lọ́dọ̀ ọlọ́run tí a rí mi yìí lánàá sọ sọ́là ń sọ pé ìlú ń bà mí lẹ́rù jù fún mú mi ní òdodo ìmọ̀ọ́lì rẹ̀ ti dúró kò ní lọ di ṣírífù akíbà ṣùgbọ́n bó ni ó bọ́ fún mi ṣírífù asgar àníṣà sọ́là ń ń bẹ̀rù jù fún àlùmọ́ọ̀mù nígbà tí a ní kí ni ṣírkù asgar sílẹ̀ bọ́ kékeré ó ní àríyá يقول الله عز وجل لهم يوم القيامة إذا جزى الناس بأعمالهم اذهبوا إلى الذي كنتم ترعون في الدنيا هل تجدون عندهم جزاء الله بالك ولا يوافق مجمد في القيامة أما تعالي أجاب الله بيو سامجكم الله ipe síbẹ̀ yìí ṣe tí a rí ń wà lé ayé lórí ìwọ̀nba tẹ́tẹ́ ṣe tọ́jẹ́ dáadáa ẹ lọ bá àwọn tẹ́ ń ṣe tí a rí mi nítorí wọn síbí torí tèmi torí kí àwọn yẹn ó lè yìnyín kí wọ́n lè sọ̀rọ̀ yín dáadáa wọn ṣe pé ẹ̀rí ẹ̀sán lọ́dọ̀ wọn ẹ lọ bá wọn. hadith yẹn imam ahmadu lọgbàwa àti bagawi isnadu rẹ̀ wà hasan ẹbí tí a fa wo ní tafsir al-aqida sọ tafsir al-aqida ti islamiyya hadithi mi tó wáyé pé anabi wa sallallahu alayhi wa sallam ọjáde ń jọkan ó ní ayu annas iyyakum wa shirka sara'ir ẹ̀yin èèyàn ẹ máa ṣọ́ra sí pẹ̀lú ẹbọ èyí máa ń pamọ́ sínú ọkàn àwọn àlè òjìṣẹ́ ọlọ́run máa ń ṣírí kò sàrà ìr kí ni ẹbọ tí máa ń pamọ́ sínú àwọn kan kọ́ọ̀là yẹ̀kú mu rọ́júlù fàyúsọ̀ lé fàyúsọ̀ jínú sọ̀láàtà jáhìdà lima yúra mi nọ́gọ́rì náà ti ilẹ̀ sọ̀dáàlì kà ṣírí kò sàrà ìr ẹlòmíì nù yín yóò dìde yóò sì máa kírun yóò sì kírun rẹ̀ dáadáa lẹ́ni tí ń gbìyànjú ó ṣerun dáadáa ṣùgbọ́n ìṣe dáadáa rẹ̀ nítorí àníṣọ́sọ́ àti ọkọ yìí ò ní ẹbọ ọnú ọkàn o sallallahu alaihi wasallam hadith yẹn ibnu abi shayba lọgbà wọn musonnafu rẹ àti ibnu khuzaima nínú tíra yìí táwọn pè ní sahih ibnu khuzaima shehu abdullah bin abdulaziz ẹ eh, bin hamadan tó ṣe tafsir al ó ní isnadu rẹ wà hasan yẹn pé ọ̀nà tí ń gbà wá ọ̀nà tó ṣe é ṣiṣẹ́ rí ni. hadith tó mi tó wá ní sọ́yìn muslim látọ̀dọ̀ Abu Hurairah nípa àwọn èèyàn mẹ́ta kan àwọn tó gbé àlùbọ̀ sallallahu alaihi wasallam fẹ́ sí níjọ́ ọ̀gbìn àlùkìyàmọ̀ àwọn làkọ́kọ́ ẹni tí ọlọ́wọ́ sọ pé tí ọlọ́wọ́ sọ wà mọ̀lẹ́kà pé ẹ lọ kó náà lé wọn lórí nínú náà jahannama àwọn náà ni rọ́jùlù ń kọ́ tí ló ń fi ní jihadi hasa kùtì líyù kọ́ lùtòrí ẹ̀tọ́ ìpè ojú ọ̀nà sọ́lọ̀ náà ní jagun sí o ó gbé ọkọ̀ ó gbé ìdá ó ń jagun sójú ọ̀nà sọ́lọ̀ lọ́tọ̀ lọ́sì títí wọ́n fi pa á ṣùgbọ́n tójú ó ṣe ní pé kí wọ́n lè mọ̀ pé akin ló ń lè ṣe bẹ́ẹ̀ kì ìjìyàjù náà lọ́wọ́ amúlẹ́mì tó fẹ́ rújú rí ọlọ́mọbẹ tí ó wà ní ẹni tí ó kọ́kọ́ wọnú náà lálẹ́kì yá wọn wọ́rọ́jù ló ń ta alámà lè ìmọ̀ wá alámà kọ́kọ́rọ̀ alùpùpù àwọn yìí kọ́ alimu náà kárì tẹ́gbẹ́ ewu ń bẹ lórí àbá ọlọ́nkọ́ sáànù wa àti ìyàtọ̀ yìí pé alámà lè ìmọ̀ ọkọ̀ ìmọ̀ nítòótọ́ wọ́n alámà onye ọ̀dálẹ̀ kéwúlẹ̀ àwòkọ̀rọ̀ alukur'an àbọ̀kà kur'an líyò kọ́ọ̀lù àlẹ́m kí wọ́n lè bá pé á àfáàrí ni àwòkọ́ ẹ̀ àkún lè mọ̀ yí pé á masha Allah kọ́rí mi ẹ̀tọ́mọ ni bọ́ọ̀ bá ti jẹ́ ọ̀dà ìkíyàmà yọ wà ní ẹ̀kú wọn kọ́kọ́ jù sínú náà tí wọ́n lè lọ kó náà owó irú tírénì ìyà tí yẹn fi jọrọ ìyẹn dú lórí ìmọ̀ yẹn lọ́wọ́ ń lọ ní ọ̀pọ̀lọpọ̀ yunifásitì wa bẹ́ẹ̀ lọ́sẹ̀kù kan ẹ̀ńbárì ìdílọ́ba yóò gba káfọ́ mi lanet college àwọn làwọn onímọ̀ àwọn yòókù wọn ní pé wọn lanet nígbà tí wọn kà ń gbẹgbẹ́ nìyẹn àti àwọn fruits mi lóríṣiríṣi tọ́jú pé àwọn ọmọ yẹn wọn ò fi ìbẹ̀rù ọlọ́run wọn ò fi bọ́ wọn wọn wà gapá lórí ìmọ̀tí ẹni wọ́n wà orí ẹ náà ní akadẹ́mì ọmọ mi ìjọ méjì yóò ti di dókítọ̀ ó lè máa fún làálífẹ́ńtì ti di doctor èmi ti di pòfẹ́sọ̀ tí o ti o lè má ti tóbi thirty years of age tí o ga fáyìn professor tó báyìí bá wà méjì ní ìdílé dìde àtẹnità n bá rìsáàtì kan lọ nìyọrọ ni yóò fi eh, professor ló ń ṣe lower rank ó lè dìde àtẹnitá ó lè wọlé àtẹnitá ó lè rìsíìbù kọ́ọ̀lù bọ́bọ́ ọ̀tà lóríṣiríṣi takabro ìjọra ẹni lójú tẹ́lẹ̀ pé ẹ̀ ń bá mọ̀ yìí pé àjíǹde ń bẹ ọ̀gbọ́dọ̀ bá wọn rìn fáàlì ọba ẹ̀ ń tó bá lórí ìtẹ̀sì ọ̀gbọ́dọ̀ wà mọ̀ lórí ìlú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ń tó lẹ́sìn náà nù ọlọ́sàánù. ẹnì kẹta rọ́jò ló ń tásọ̀ dáfà liyokos jawad ẹni tó ṣe pé ìkà náwó lọ ní lọ́sùn lọ́sì kò sí nǹkan kan tó wà nínú ẹ̀mí ẹ̀jú tó fún ọmọ pé ah, ọkùnrin ní baba ńlá owó ní ti ń ra aṣọ fáwọn èèyàn ní fún ọ̀rẹ́ ètò tí ń gbé fún wọn ọ̀rọ̀ amọ̀tíṣáìfù ọ̀kadà tó ń gbé fún wọn mọ́tò lóríṣiríṣi tó yẹ pé kò torí àníyàn pé òun fẹ́ gbalada ṣe é bí jẹ́ ìpò ń ṣe é ṣe é pé kí wọ́n lè pé ah, ọ̀nà wo tí gbò bá dé báyìí automatic ni àwọn èèyàn mọ̀ ìtẹ́ka fún mi ẹ̀tọ́ ní ilé ìkíkò tó dé à gbogbo ládàá tí wọ́n gbà ló ti gbà wọn lọ́dọ̀ àwọn èèyàn tó ní ìtẹ̀kan wájú ọlọ́run yọ wà nù ẹni àkọ́kọ́ tí wọ́n lọ jù sínú náà tí wọ́n yòówó kò torí ẹlòmíjẹ bí sábà ń sọ pé ìjà kà náà abudu ìrẹ ọlọ́run nìkan láà máa sìn nǹkan láà lọ́rùn gbé kọ́ wa lọ́rùn ló ti fi wa lẹ́nu àgbẹ̀rọ̀ torí nǹkan kankan ká ṣe nǹkan mí lẹ́yìn ọlọ́run bá àlejò ọlá ọlọ́run bá àlejò ọlá tó sọ̀rọ̀ àléébù burúkú tí ń bẹ́ ń bi mímọ tètè árí nínú Qur'an nínú ẹ̀ ní ọ̀rọ̀ tó sọ fún Suratul Ma'un àyà kẹrin tí kéde tọ́lọ̀ nípa wailul lil musallin alladhina hum an salatihim sahun. الذين هم yura'un ويمنعون yamna'una al-ma'un ọlọ́run nípa wáyé lóhùn ẹgbẹ ọlọ́run àwọn afa akadọgbẹ àyíká nínú náà dá ànámà ni gbogbo nínú náà dá ànámà pátápátá yàtọ̀ sí wáyé lùtì mẹ́mẹ́ wọ́n tún máa bẹ lọ́n tó wọ́ ọlọ́run sọ́wọ́ wa kò ní wáyé lù yìí o torí tiẹ̀ tó lù ti àwọn fàwáyé ló lé ní mùsọ̀lì ègbé ọlọ́run ìyá ọlọ́run iná jahannama kọ́ máa bẹ fún àwọn kan tí ń kírun ìrún náà ti o tí gbogbo aná ìkíta láàrún tá a ní àwọn ọdúnrún ọlọ́run a sì ń tilẹ̀ márùn lójúmọ́ bàbá tráfù akérata mẹ́tàdínlógún pé tàbá tráfù ayọ̀ mẹ́fà fún bẹ́ẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni tọ́ba wúwa kò tún mọ́ náà fílà bá a ti wá ń sẹ́nu ká wá sírò òtí ọjọ́ mọ́ ká sírò òtí ọ̀sẹ̀ kan ká sírò òtòṣù kan ká sírò òtọ́nú kan ká sírò òyì ọdún ká fi ń kírun bọ̀ ọlọ́run wa sọ pé fàwa ìlú ní mùsọ̀lì ìgbé ọlọ́run kọ́ máa bẹ fún àwọn èèyàn kan tí wọ́n jẹ́ pé wọ́n ń kírun àwọn wo ni alladhina hum an salatihim sahun àwọn tó yẹ kí wọ́n kírun ní ọkàn òsì bẹ́ẹ̀ rà kéde pé ìrún pàtàkì lọ́bí ẹ̀ ló wá kírun ọkàn sáà ń kí kàmá wà jáde náà bá àná bí ti ń tẹnu sáà sílẹ̀ yóò kì í yóò tún yóò tún dájú alẹ́ yóò tún gbowó lọ sẹ́ǹsì ò sí ibi títí rárá rárá ẹnìkan fún mi bí kò tí ì ju bí wákàtí kan àbí wákàtí kan

ọkàn wò sí inú rárá wọn kàn kí ni orí ẹ̀já pé ń bọ̀ bá lì dìyín yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ọba kù lé tẹ́lá tẹ́lá kù tó ṣe sábà tó ṣáájú àti ó gbowó tó wà aláhùwà tẹ́lá aláhùwà ọba náà ó ti lọ ó ti lọ. ọ̀la yẹ kí kúrú náà lọ́ha ìlà pàdìlà. kò ní rántí ọlọ́run bẹ́ẹ̀ àfihàn bá tẹ́ntẹ́ni tó fi tó tó tó àṣòfò jùlọ nìkan.